kan ṣe fóònù wọn ni. a sọ̀rọ̀ níjọ́ sátidé yẹn lẹ́yìn ìgbà tá a dìde lẹ́yìn ètò tí mo dìde lórí ètò màmá tí wọ́n mú ọ̀rọ̀ ọkọ wọn wá wípé ọkọ àwọn kò ṣe ojúṣe àánú ṣẹ̀tọ́ fáwọn òbí àwọn lórí àwọn mo rán yín létí ni o wípé àwọn sì ni àkọ́bí àwọn ẹnìkan náà ni obìnrin àwọn ọkùnrin làwọn ní láàbúrò lẹ́yìn wípé wàá mọ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn òbí àwọn pé ha ṣẹlágbájá sí àwa ó mú ọ lọ́fẹ́lẹ̀ náà bá ní wọ́n sì ti bí sun wọ́n sì ti bí wàlẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ̀ wọn tá a wí yìí wọ́n wá ló wá máa ń dùn àwọn dádì dádì tàwọn bàbá tàwọn gangan wípé ọ̀gá ah, o léè tó ṣe wípé ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún yáyì náà pé ọkọ wọn ò padà bójú wẹ̀yìn nítorí pé ńgbà tí wọ́n fẹ́ra wọn níjọ́ kìnínní àná Eh, nǹkan rí bákan nǹkan sáfẹ́rẹ́ owó sáfẹ́rẹ́ lápò nígbà yẹn condition yẹn ò fi gbogbo ara wà ókè tí ó sì jẹun tó dùn máwọn òbí àwọn màmá yìí nínú pé kí wọn kàn náà ó sinmi wọn relé ọkọ kọmọ wọn náà kí ó pọ́n wọn lé kí àwọn ẹbí ọkọ ọmọ wọn náà kó wọn wá ti digbadigba dagbọ̀n kí wọn kò yé yín gẹ́gẹ́ bí bàbá yẹn ní àárín àwọn ọ̀rẹ́ àwọn nígbà yẹn yẹn bàbá mọ̀mọ́ yìí àwọn máa ń fi ọmọ àwọn yan gẹ̀rẹ́ pé à ń gba wedding lágbájá a máa fi lé pọn tí a máa fọ̀nà róka tọ́lá yìí pé àwọn ọmọ ọ̀rẹ́ wọn yòókù wọ́n dẹ̀ ṣe wọ́n pọ́n àwọn òbí wọn lé ẹ mọ̀ pé àpọ́nlé táwa òbí máa ń fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ tàbí táwọn òbí wa máa ń fẹ́ lọ́dọ̀ wa ni wípé ká daṣọ àpọ́nlé fún wọn ká fún wọn níyì lọ́jọ́ ẹ̀yẹ tá à ń relé ọkọ àpọ́nlé òbí fẹ́ gan-an òbí fẹ́ràn ẹ̀ gan bẹ́ẹ̀ náà sì ni àwọn ọkùnrin tó bá jẹ́ bímọ ọkùnrin náà wípé ọmọ àwọn kàwé ó kọ́ṣẹ́ ó sì ṣe gbogbo tó yẹ kó ṣe alọ́lé àna ẹ̀ lọ sojúṣe àsèmúyàwó ẹ̀ wá ọjà tó dùn mọ́bì nínú jọjọ. wọ́n wá ní wípé àmọ́ ní ti tàwọn ń gbà yẹn girama yìí ní nǹkan tó sáfẹ́rẹ́ lọ́wọ́ jẹ́ káwọn òbí àwọn ó pé ọ̀dà ẹ mọ̀ lọ́ọ̀rẹ́ kó tira yín wá gbọ́ o mọ̀ gbọ́ ọkọ o bí nǹkan bá sì ti dáa wàá ṣe ojúṣe lórí ìyàwó ẹ ẹ má pè ń gbà ẹ ti bímọ tó ti wà lọ́dọ̀ rẹ o wọ́n wá ní wípé àmọ́ ńgbà tí nǹkan sì wàá dáa tán ọkọ àwọn sì wàá gbàgbé. súnmọ́ mi pa mọ́ mi. ọlọ́kọ àwọn gbàgbé táwọn bá wá rán létí wípé bó wá ni ẹ mọ́ mọ́ gbàgbé ọ̀rọ̀ tí dádì mi sọ ẹ mọ́ mọ́ gbàgbé ọ̀rọ̀ tí mọ́mí mi sọ. So Eh, kò apá bímọ kìíní abíkejì yẹn ò sọ pé ká mọ̀ wá ṣe ojúṣe ntọ́ ọba mọ̀ pé onílágbára ní ìsìn nǹkan ti yàtọ̀ wọn lọkọ àwọn wa jẹ́ gbẹ́gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́gbẹ́ ọ̀dà padà lẹ́yìn kí ni problem wa àtàwọn pẹ́rẹ́ǹtẹ̀ gan wọn ní títí títí títí títí táwọn fún wa ń gbẹnu kúrò lórí ẹ̀ ní ìsìn àkọ́bí tiwọn náà tọ́wọ́ ajá àkọ́bí tí mọ́mí àti dádì yìí bí ó náà ti kàwé ó ti lọ serve ó ti dé ó sì ti wá di pé òun àtàfẹ́sọ́nà rẹ̀ gbá bọ́ọ̀lù wọ́n sì ti go oyún ti dé ni bàbá tí ọ̀sán nǹkan lórí ìyá lọ́wọ́ á ní kí ọkọ ọmọ rẹ̀ lọ àwọn ẹbí ẹ̀ wá wọ́n wá ṣe nǹkan lórí ọmọ nìyá wa ní kò sí tó jọ yóò mọ̀ ọ́ lọ ni ọ̀pẹ́ngbè mi lóyún fún ọ <laughs> àwọn òbí tèmi ní àwọn yọ̀ǹda mi pé kọ́ wa ṣe nǹkan ó sì rí nǹkan kan ṣe tó fi gba gbóntọ́ gbà lára mi tán mi rìlíìsì gbogbo álbọ́ọ̀mù tí mo wọ stúdíò tó gba gbogbo ẹ̀ kò sí wàhálà eléyìí náà mọ̀ ọ́ lọ ni káwọn ẹbí ọkọ rẹ̀ wá yọjú lé kí ló pè é àbí yẹn ti yọjú ni ìyẹn la gbéyẹ̀wò níjẹjọ tọwọ́ ìyá yìí náà ló sì tún wá wá bá mi lórí ètò múlẹ́rọ lábẹ́ aṣọ wípé ọmọ àwọn tiẹ̀ tí wàá fẹ́ bímọ báyìí àwọn dẹ̀ ti yọ̀ǹda ọmọ tàwọn bí mọ̀mọ́ àwọn ṣe yọ̀ǹda àwọn lọ́dún náà àwọn dẹ̀ ṣàdúrà fún bọ̀ bàbá rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ bọ́ ọ̀tà láì bá ṣe wípé àwọn ẹbí ọkọ rẹ̀ bá wá yọjú lé n tó sì jẹ́dùn ọkàn àwọn ọkọ àwọn ò ṣe pé ọmọ àwọn wà ń sun ẹkún lójoojúmọ́ ó sì ti fẹ́ bímọ ìyẹn ni a gbé wá sórí afẹ́fẹ́ níjẹjọ tẹ́yìn ọ̀jọ̀gbọ́n sì fi dá sí dá sí dá sí dá sí pàtí mo dìde lórí ètò màmá tó pè mí wọ́n ṣàdúrà wọ́n sunkún wọ́n ní ṣùgbọ́n àwọn ti gba táwọn èèyàn wí àwọn gbà fọlọ́ ìyẹn ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá lẹ́yìn ètò ni màmá pè adẹ̀tí ẹ̀ tún jọ sọ̀rọ̀ níbi ọwọ́ ọ̀rọ̀ lẹ́ gan pàápàá tí wọ́n ní tó bá di Sunday o àwọn ò gbé ìgbésẹ̀ táwọn èèyàn ní káwọn gbé la ọbẹ̀ àwọn òbí àwọn wípé kí wọ́n má bínú àwọn ni kí wọ́n dáríjì torí tẹ́ ẹ bá gbọ́ wípé ọmọ yín àwọn ọkọ rẹ̀ wá yọjú lé ọkọ àwọn ó sì gbà ń tọ́ yẹ kó gbà ẹ kọ́mọ̀tò máa jẹ́ ní tí ọmọ dùn yín ẹ dákun àwọn ni ẹ dáríjì wọ́n ní àwọn ò gbégbèsè yẹn ní Sunday láti lọ bẹ àwọn òbí àwọn bẹ́ẹ̀ ṣe ní kàn rìn yín àmọ́ láti Sunday mi ì tí ì lórí ọ̀fẹ́ àti padà bá màmá sọ̀rọ̀ wọn àti ìpadà fún mi lábọ̀ ntán bá bọ̀ èmi dẹ̀ ń gbìyànjú láti pè wọ́n ojú òpó wọn ò tọ́ bóyá nǹkan kan ṣẹ̀rọ̀ léwọ́ wọn ni. àmọ́ ìròyìn ayọ̀ ọbẹ̀ kó tó di pé a wà lọ bí ètò tòní gan ni wípé ni mo ṣe ní ká ni mo ti rí màmá pè yóò jẹ́ kí n mọ̀ pé ọkọ màmá ló pè mí ẹ mọ̀ pé àti mọ rí àwọn àyípadà tí màmá lè ti fún wa lábọ̀ ṣùgbọ́n àìrí màmá pè kò jẹ́ ẹni tí ìmọ̀ ibi tí kò yẹn tó ti wá mo wá gba ìpè ayọ̀ kan lọ́jọ́ Tuesday ìpè ayọ̀ ni bàbá tá a wí yìí pè mí wọ́n sì kí mi wọ́n dẹ̀ ṣàdúrà lọ bí ilẹ̀ bí ẹni o wọ́n tiẹ̀ fẹ́ẹ́ sú mi yẹn dákun ṣé àǹtí ọrùn nìyẹn bẹ́ẹ̀ ni sà ta ló fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ẹ mọ̀ mí ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí n ṣàdúrà fún yín ni kí n sì sọ nǹkan kan tí ètò múlẹ́rọ́ tí wọ́n pẹ̀ ń ṣe àbí àǹtí ọrùn Fresh FM kọ́ yẹn mo ní bẹ́ẹ̀ ni sà ètò omúléró tí wọ́n sọ pé ẹ̀ ń ṣe ah, ah. mo kọ́ wò pé ètò omúléró tó sọ pé à ń ṣe ó túmọ̀ sí pé ni yìí kì í ṣe ẹni tó ń gbọ́ ètò omúléró àbí kì í sọ pé kì í ṣe olólùfẹ́ rédíò ni torí kò sẹ́ni tó máa jẹ́ olólùfẹ́ rédíò Fresh FM yìí tí ò ní máa gbọ́ omúléró àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń ṣe olólùfẹ́ rédíò gbígbọ́ ètò omúléró tí wọ́n sọ pé ẹ̀ ń ok mo farabalẹ̀ pé yes sir kí lẹ fẹ́ kí n ṣe fún yín sir wọ́n ní ẹ ẹ lálùbáríkà ẹ ṣoríire ọmọ yín ò bá láàánú pàdé ọ̀nà òní dímọ̀ yín àmísà àmísà àmísà àmísà àmísà àdúrà yẹn ń bọ́ ó ń bọ́ ó ń bọ́ ó ń bọ́. wọ́n ní àwọn èyí gbọ́ ètò múlẹ́rọ màá rí i pé ńgbà táwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn sọ pé ètò múlẹ́rọ tó sọ pé à ń ṣe. wọ́n ní ṣùgbọ́n ọ̀rẹ́ àwọn kan ni ló wáá pe àwọn wípé wọ́n wò ó lágbájá <laughs> ọjọ́ tètè ọjọ́ tètè ṣé o ti lọ uh, kíní tó uh, fẹnu ẹnu ṣe tí oníwà àtìyàwó rẹ̀ ń jà sílẹ̀ mẹ́wàá ṣé o ti lọ yanjú ẹ̀ ah, wọ́n ní làwọn wá wípé kíní wò ó yàjẹrẹ pọ́ọ̀rì àwọn yẹn dẹ̀ jẹ́ táwọn jọmọ dá pàrà àpárá akọ gan ni ah, ọjọ́ lọ san gbèsè ẹ ọjọ́ lọ ṣe wọ́n ní àwọn wà wò pé gbèsè bò ó wọ́n lọ pé kí ni tó ṣẹlẹ̀ gan wíwí wọ́n náà ṣàdápàlà síra àwọn wọ́n sọ àwọn àpárá yẹn mi ì lè sọ lórí afẹ́fẹ́ wọ́n ní ní ọ̀rẹ́ àwọn wá sọ fáwọn wípé wo ọmọ ìlú wo sáníyàwó ẹ <laughs> tọ́ ọ bá tètè lọ ṣe báyìí kọ́ lọ ṣe báyìí ọlọ́run ọmọ ní jẹ́ kí kinní kan ṣe kinní kan wo àárín tẹ̀lé ọlọ́kọ̀sọ́ rẹ̀ tí ọ̀bọ̀ san gbèsè wọ́n ní àwọn ara wọn wá ṣọ́ọ̀kì mo ní bàbá tẹ̀ ń sọ òye mi ṣé ẹ̀ ń sọ fún mi pé ètò tá a ṣe lọ́jọ́ sátidé níjẹrin torí Tuesday náà pè mo ní ṣe ẹ̀ ń sọ fún mi pé ẹ̀yin ni ọkọ mọ́mì yẹn wọ́n ní rárá o àwọn ò sọ pé àwọn lọkọ mọ́mì yẹn o ṣùgbọ́n ngbà tọ́rí àwọn tó wá pe àwọn wá sọ fáwọn wọ́n láwọn èsì ìgbọ́ rédíò pé àwọn wá rí bíi pé ara àwọn sára àwọn kọ́ ni iṣó ti rùn báyìí mo lókè ẹ̀yin náà mọ́mì ìtọ̀dọ̀ ti yín sà ẹ̀yin náà ò sojúṣe wọ́n ní ìṣe o ìṣe kà sí. ẹbí wò pé ńgbà tí bímọ tá ti bí kìnìún àti kejì dá gbígbé ọmọ wa kán máa ṣe ìwọ̀n ah, grandpa ok ìlú ìbọlẹ̀ wa wà mo fẹ́ mọ̀ torí ìlú ibi tí màmá tó wá wà mo mọ̀ ọ́ àgbọ̀dọ̀ sọ lórí ètò ni mo fẹ́ mọ̀ bóyá bàbá yìí ló máa jẹ́ ìlú ìbọlẹ̀ wa wà báyìí sà wọ́n sọ ibi tán wà. Eh, ibo ni mọ́mì ń gbé ah, wọ́n ní gbébi báyìí ó ta kété sí ibi tí bàbá tí mọ̀mọ́ ti wá níjọ́sí. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹyin. lédè kan ìjẹ́rìí ayọ̀ ọbẹ̀ ni wípé tó bá tiẹ̀ ṣe pé bàbá ìdìbọn fún mi ni ká ní mo bá ti rí màmá pè màá lè padà sọ pé ṣé dádì yín ló ń jẹ́ báyìí báyìí lórúkọ tó rán dárúkọ ara wọn fún mi international brothers. but màmá ò sọrúkọ bàbá níjọ́ tí wọ́n wá bọ̀ bàbá sọrúkọ ara wọn ní bàbá tó pè yìí sọ̀kálẹ̀ mo ti rí màmá pè má mọ̀ bọ́yá ọkọ wọn lọ́lọ́run ti bá wa mínísítà sí ọkọ wọn ló ti rán ẹlòmíì ọkọ wọn má mọ̀ pé bọ́yá ọkọ wọn ni ò gbọ́ ètò tó sì rẹ́ni tó gbọ́ ètò tó jọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ jalè kaná tí bàbá náà sì fi wá ní pé bí àwọn ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́jọ́ Tuesday yẹn wọ́n ní àwọn ti pé àna àwọn bàbá àti mọ̀mọ́ ìyàwó àwọn wípé ìgbà wo ni àwọn ọba wọn nílé lópin ọ̀sẹ̀ yìí àwọn ọlọ́rẹ̀ gbalẹ̀ sí. ṣáàrin tí mo fẹ́ mú jáde láàrin yẹn ni wípé bọ́kọ yìí bá gbé tó mú lérò àbí tí kì gbọ́ rédíò bí yìí bá gbé tó mú lérò tàbí tí kì gbọ́ rédíò ṣáàrí àárí ẹnìkan tí ó pè sákìyèsí tí ó ń ṣẹlẹ̀ nínú ẹbí yín yẹn tó sì fi máa látúnṣe. ọjọ́ àìríjẹ́ ẹ mọ̀ yìí pé ẹni tó bá wa ṣe alátagbà ẹnu sọ fún bàbá yìí nísìnyí bí ò ti ẹ̀ jẹ́ mọ́ màmá tó mọ́rọ̀ wá ó ti jẹ́ kí bàbá yìí ó mọ̀ yìí pé ẹni bá gbéyàwó sínú ilé tí òṣojúṣe lórí ẹ̀ obìnrin àwìn lọ́fẹ́ ó sì ti jẹ́ kí bàbá ẹ̀ ọmọ wípé ẹni tí ó ṣojúṣe lórí ìyàwó tó fẹ́ tó padà ń gba ojúṣe yẹn lórí ọmọ ọ̀hún ní jẹ ntọ́jẹ̀jẹ̀ rí nìyẹn ọ̀yá ẹ̀ máa pín ọ̀yá ẹ̀ máa pèrò sọ́kọ̀ ọ̀hún ó yá ẹ pèrò lógúnlógún ó yá ẹ pèrò lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ káwọn kan náà tara ètò tẹ́ẹ̀tún gbọ́ lónìí yìí jẹ́rìí sí agbára olúwa. ìyá ni o. òkú alágbára ṣé o ti dáná ìyàwó rẹ̀ mọ́pò ti gba gbogbo ntọ́ gbà lára rẹ̀ tán ọmọ sàn rèé sàn ó lè bá gbà tíwọ́ náà gbà kó lè àmúti ẹ̀jẹ̀ rí ẹ. ìjọ náà kan mo wà lórí ìròyìn tí n lè tẹ̀lé ọ sọ́rí. ẹwà èdè ṣé ti dáná ìyá fẹ́ràn mi sọ̀rọ̀ yìí sàn o Vincent arìlé àná rẹ̀. ó ṣe kókó ó ṣe pàtàkì ṣe àrí lórí ètò òmúlérò eléyìí ń tẹ́ ẹ̀dá sí lẹ́nìí ọ̀rọ̀ ìdílé tí a gbé wá lẹ́nìí ìjẹ́jọ́ ló yẹ kí a ti tírìtẹ̀ ìjẹ́jọ́ ni mo bẹ̀ grandpa yẹn ni wípé kán jọ̀ọ́ kán fún mi láyè di èní nítorí pé ọ̀rọ̀ tìjẹ́jọ́ yẹn ọ̀rọ̀ pọ́mọ ti fẹ́ bímọ mi èmi yọ̀ǹda rẹ̀ bàbá rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ bọ́ọ̀ta òun ni tìjẹ́jọ́ àmọ́ ní tèní grandpa tí wọ́n ní ọ̀rọ̀ tòní tí á nà ń bẹ̀ sórí afẹ́fẹ́. nínú ọjọ́ orí tá a bá ní ká ṣe lé ní èjì àti pé bí bàbá ṣe ṣàlàyé níjọ́ tí wọ́n wá wọ́n yí pé ọmọ ọdún márùndínlọ́gọ́rin ni àwọn jẹ́ báyìí seventy five. wọ́n sì ṣe àpèjúwe pé màmá ó kú díẹ̀ kí wọ́n pé ọgọ́ta ọdún òun ni màmá jẹ́ mo wá wí pé ah, ẹ̀yin pé seventy five màmá kú díẹ̀ kan pé ọgọ́ta dádì ṣé àwọn náà nìyàwó àkọ́fẹ́ ẹ̀yin ni àpò ní bó ṣe jẹ́ wọ́n sọ bó ṣe jẹ́ àmọ́ àdàsọ bó bẹ̀yẹn láàárọ̀ yìí torí ká ẹ lè bá aráàyè dá sí ẹ lè dá sí lógúnlógún ká ẹ lè dá sí lọ́gbọ̀nlọ́gbọ̀n tó ṣàtúmọ̀ sí wípé bí ọdún mẹ́rìndínlógún ni bàbá gbà lọ́wọ́ màmá. gẹ́gẹ́ bí grandpa ṣe sọ wọ́n ní wọ́n bí ìsun fún àwọn wọ́n sì ìsun ìwàlẹ̀ ẹ̀ ṣe wàlẹ̀ lọkùnrin ni ọkùnrin àbí ẹwà èdè ìwàlẹ̀ lọkùnrin. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i tí n bá gbé fúnra wọn n bá sì gbé fúnra wọn ẹ má bínú ṣùgbọ́n akọ akọlò gìdán bí ó ní màmá ẹni wọ́n bí fún bàbá akọ akọlò gìdán bí ó ní màmá bí fún bàbá. àyíká mọ́ fọlọ́mọ grandpa ni wọ́n sì bí ọmọ mẹ́rin fún àwọn ọkùnrin wa ọkùnrin two ọkùnrin three ọkùnrin four. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́tọ̀ fọ́ ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wẹ́tọ̀ ẹni. ìtọ́jú ẹ̀dùn ọkàn bàbá yìí ni wọ́n bá wá tó sì jẹ́ wípé gbogbo abiyamọ pátápátá lọ́kùnrin lóbìnrin ẹ ẹ jẹ́ ká fi etí abiyamọ gbọ́ mm, ẹ mọ̀ pé ebi ní pani bákan náà ọ̀rọ̀ yìí dunni bákan náà ọ̀tọ̀ ni tí ẹ mọ̀ rò sí ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ṣe máa rò ó ẹ máa rò ó síbi wípé àbí àṣé kí ni bàbá tó ń wá ká at seventy five. èmi ti ẹ̀ fún wọn láwọn ọ̀mọ̀ràn kan lábẹ́ aṣọ níjọ́ tán wá àmọ́ wọ́n ní rárá ẹ bá ń gbé orí afẹ́fẹ́ ni wọ́n ní kì í ṣe fáǹfààní tèmi nìkan fún àǹfààní gbogbo ẹbí pátá ni. Ah, ok torí bí ọmọ ọgbọ́n ọmọ kékeré tèmi àti àwọn òṣìṣẹ́ wa kan tó wà ń jókòó níjọ́ tí bàbá wa kìí ṣe pé tẹ́ ẹ bá gbọ́rọ̀ wá a mọ̀ pé àwọn òṣìṣẹ́ wa léyìn lórí o mo ti ti excuse àwọn èèyàn lọ́jọ́ ìpẹ́ ẹ̀jẹ̀ attend sí mú lérò ẹ̀jẹ̀ attend sí mú lérò bàbá ní rárá yẹ wọ́n jókòó ah, yẹ wọ́n jókòó wọ́n kàn náà kọ́gbọ́n yẹ wọ́n jókòó mi à kì í expose ẹni tó bá wá sí àwọn òṣìṣẹ́ ah, rárá jẹ́ wọ́n jókòó ọmọ mi gbogbo yín ẹ̀ lè wọ́n lè kọ́gbọ́n lára mi ọ̀nà ọ̀dàgbà okay ìyẹn fún mi lórí ọ̀fẹ́ wípé nígbà tí bàbá yànnàná gbogbo ọ̀rọ̀ wọn àkànrẹ́rìn àwòjú ara wa mo ní bàbá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ grandpa ẹ ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ ṣe ká ẹ mọ̀ jẹ́ àgbè lórí afẹ́fẹ́ gbogbo nǹkan kan ló máa ń gorí afẹ́fẹ́ bàbá ní rárá rárá orí afẹ́fẹ́ ni mo fẹ́ torí kó lè ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé òkè. aláṣẹ wa gbé wa kódà ìjẹjọ tá à ní lè gbé ètò wọn ìyẹn níjẹsàn mo bẹ̀ wọ́n pé kan jó di òní wọn ni kò sí wàhálà bí mo ṣe wà ń sọ lọ akọ akọ bí ni màmá bí fún bàbá bàbá sì pé ó sì ta wọn lọ́rùn wọ́n nínú àwọn sì dùn sí wọ́n lè pé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe àwọn kì í dẹ̀ ṣe ìyàwó àwọn wọ́n náà ọmọ mẹ́rẹ̀ẹ̀rin sì rèé wọ́n ti ní ìyàwó wọ́n ti ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ló ti ṣègbéyàwó tán ti ní ìyàwó wọn lọ́dọ̀ tán sì ti ń bímọ grandpa kí lè wá fẹ́ kì í ṣe pé bóyá ẹbí mọ mẹ́rin wọ́n jọ ọkùnrin ẹ̀ wá ń ṣàròyé obìnrin rárá níta ìmọ̀ fọkàn sí gan ni pé bóyá bí bàbá ṣe dàgbà yìí àbí wọ́n sì ń yọ mọ̀mọ́ lẹ́nu pé ala ẹ̀ já wọlé já wọlé já wọlé ọ̀nàmọ̀ náà mo rí bàbá one oh three tí wọ́n lọ bí àgbáre tọmọ ọdún mẹ́ta tó sì wà lára àwọn ọmọ tó bu yẹ̀pẹ̀ sí bàbá la bẹ́ẹ̀ ni ń gbéyàwó láàgbà ìgbọ́yà relé ọkọ. mele gbàgbéra mọ́rọ̀ lóye. stephen ọlátúbọ̀ sún mi o ọkọ̀ alájà ìbídùn lẹ́rọṣẹ́ ọmọ bá ń mẹ́kẹ́. ìbàdàn ṣáni lẹ́rọ̀ lùyọ̀ lérò ọmọ ni. mi ní káyọ̀dé àmọ́dù. káyọ̀dé àmọ́dù ni o lẹ́ òyìnbó aláṣọ. okay now. owó ọ̀tún ṣe ló sì lò wá ohun tí mò ń bá bọ̀ náà ni wípé torí ẹni tó bá lọ ló bá kú. ni grandpa wa ṣe àlàyé wípé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí sì ti níyàwó wọ́n ní tíyàwó àwọn wà ń ṣe tí wà ń dùn àwọn àbí bàbá àbí mọ̀mọ́ wa ń lé bàbá sá ni wọ́n ní rárá ṣé wọ́n máa ń ní nóò ni wọ́n ní rárá o bí bá ń bẹ̀ ń lé kò sí wàhálà o wọ́n bá wá lọ bí àwọn ọmọ rẹ̀ wò nìkan wá ní àwọn ó sì gbàwẹ̀ rẹ̀ yóò ti yé yín bàbá ń bẹ̀ ń lé torí ọlọ́run o kì í pé bẹ́ẹ̀ kọ́ o tí n bá sọ pé bẹ́ẹ̀ ni oríbi tẹ́ ẹ̀ máa rò sí nìyẹn wọ́n ní níwọ̀nba ọjọ́ orí àwọn báwọn bá pọ́ ẹ yá bí ọba sì ti jẹ́ pé nǹkan kan bá ṣe bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ rẹ̀ àmọ́ bàbá ṣe pé kò sí nílé àrí nǹkan mi ìnámówó wọ́n nìyẹn kọ́ làwọn bá wá wọ́n lọ́jọ́ orí náà ti ń pè fún ìsinmi náà díẹ̀díẹ̀ kílẹ̀ wá bá wa grandpa sọ wípé ṣé mo mọ̀ yìí pé mo àwọn sọ wípé àwọn ọmọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti níyàwó mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣé gẹ́gẹ́ bí ojúṣe àwa òbí lórí ọmọ tí ọmọ wa bá ń bímọ wọ́n ní ṣebí ni wípé kí òbí ó sì lọ rèé ṣe àtìlẹ́yìn tí wọ́n máa ń pè ní ọlọ́jọ̀jọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ yálà ọmọ rẹ̀ obìnrin ló bímọ ni tó bá tiẹ̀ jàjà jẹ́ wípé bóyá ọmọ rẹ̀ obìnrin yẹn kò ní ìyá ọkọ ojúṣe ìyá ọkọ òun ni kó lọ dúró ti ìyàwó ọmọ ẹ̀ kó sì ṣìkẹ́ ọmọ ọmọ àti ìyàwó ọmọ ẹ̀ náà papọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibi tí o bá ti wá sí ìyá ọkọ ìyá ìyàwó ó ti gbaṣẹ́ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni sà bó ṣe yẹ kó rí náà nìyẹn sà wọ́n ní wípé ìyàwó tàwọn àwọn ọmọ èso tí wàá mọ̀ gòǹdì nígbà tí àwọn ìyàwó ọmọ rẹ̀ bá wá bímọ. wípé ah, àwọn ò tètè mọ̀ pé ọmọ àwọn àkọ́bí kò máa complain ó gbà á mọ́ra nítorí pé ìlú ibi tí wọ́n ti ẹ̀tún wà ó tó jìnnà ẹ̀ẹ̀kan ṣoṣo tí ìyá lọ náà nìyá dé pé ẹ̀yin odi ni wọ́n wá ní ṣùgbọ́n àwọn àwọn ìkejì àti ìkẹta àti ìkẹrin tó jí ọkùnrin wọ́n ní ilẹ̀ bí ilẹ̀ nàìjíríà yìí náà lábẹ́ ìpínlẹ̀ kan ni wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ti ní ìṣègbéyàwó pé táwọn ìyàwó wọn bá wá bímọ ìyàwó àwọn ọ̀wá ní káràmásìkì bó ṣe kó káràmásìkì lọ́dọ̀ àwọn ìyàwó ọmọ ẹ̀ wọ́n ní ṣàṣìmọ̀ yìí pé a sọ pé àwọn náà làwọn àwọn náà làwọn fẹ́ lọ́lọ́mọge wípé ọ̀dọ̀ àwọn náà ló ṣe gbogbo oore tọ́lọ́ ń fún mẹ́rẹ̀ẹ̀rin sí wọ́n ní àwọn ìyàwó àwọn eh, àwọn ọmọ àbúrò rẹ̀ tán wá jẹ́ obìnrin tán wà ní ilé ọkọ bó ṣe ń dun bàbá nìyẹn o pé àwọn ọmọ àbúrò ìyàwó àwọn àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ àwọn ọmọ àbúrò rẹ̀ tán jẹ́ obìnrin tán wà nílé ọkọ ìyàwó àwọn wàá bọ́ra á lẹ̀ lọ́ọ́ máa lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan oṣù méjì nílé onílé tí ẹ̀ gangan gangan gangan gangan tọ́yọ ọbọ̀ra alẹ́tì tọ́jà àwọn ìyàwó ọmọ rẹ̀ ní bímọ ìyàwó àwọn ò rí bí ojúṣe kò rí bí iṣẹ́ débi pé àwọn ọmọ tí wọ́n wá jẹ́ àwọn ọmọ àwọn ń wà ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn bíi kí wọ́n pé girama ah, ó ti lọ ọ̀dọ̀ lágbájá ó pé ọmọ àǹtí òun ti ń bẹ ní kínní ó bímọ wọn àti ìwà adé bó ṣẹ̀ṣẹ̀ wà ń dun àwọn ọmọ àwọn pé àwọn ọmọ àwọn yẹn wọ́n rí bíi ipò nọ́mà pé girama ò kì í pẹ́ wọn pẹ́ lọ́dọ̀ bọ̀dà lágbájá náà wọn pẹ́ lọ́dọ̀ kínní kan wọn náà mọ ń bara ṣùgbọ́n ìwà ń jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn ọmọ àwọn wípé ìyá àwọn ń pẹ́ níbi iṣẹ́ oníṣẹ́ iṣẹ́ oníṣẹ́ là á kà sí náà pé iṣẹ́ tara tiẹ̀ àdá akínigan ni ó ṣe bàbá ti kí wọn pé ewu ọmọ tó tí wọn jọ gbọ́ ọmọdé lé látọsibítù ń bọ̀ lẹ́nu pé ṣùgbọ́n àwọn ọmọ yẹn ò ríro wọ́n rí bíi pé bẹ́ẹ̀ ló ṣe yẹ ó rí lọ́dọ̀ kẹ́ni bí yàá ṣe ṣe nu lọ́dọ̀ kejì bí yàá ṣe ṣe nu lọ́dọ̀ kẹta bí yàá ṣe ṣe nu ìtọ́jà kọ̀bí nìkan lọ náà jìn tí ò ríro ń tiẹ̀ ṣùgbọ́n ìwà tí wọ́n ń dun àwọn ọmọ báyìí pé ah, mọ́mọ́ àwọn ṣe wá mọ́ bọ́ra alẹ̀ ti ṣe oníṣẹ́ iṣẹ́ tara tiẹ̀ so àṣẹ wọn lè pẹ́ńbì kan tó ti máa lọ bá wọn tọ́jú ọmọ jọ̀dọ̀ àwọn lọ ní tó wà ń dun bàbá rèé o ó wá pé wọ́n sì ń pe àkíyèsí ìyàwó àwọn sí pé àti àárí tí ọmọ lágbájá obìnrin tó dirù dígbàdàgbọ̀n tó pè yọ ọ̀tọ̀sẹ̀ méjì ń tó dé o tó sì jẹ́ pé tòsí náà sí ni títàn ọmọ rẹ bá sì délẹ̀ òní bọ̀rọ̀ alẹ̀ òní dirù òní dígbàdàgbọ̀n ọlọ́gán ìlòdì gan yín pípé yìí náà ni ó fi wá dàbí gbà yí pé inú àwọn ò dùn síyàwó àwọn àwọn ò sì fẹ́ fẹjọ́ ẹ̀sùn ẹnì kankan. Yeah! grandpa ṣé ká fún yín nímọ̀ràn tiwa ní ìyẹn fún mi n táwa wí bàbá pé rárá kọ́mọ orí afẹ́fẹ́ ni. wọ́n dédé bi wípé inú àwọn ọmọ yìí ò wá fẹ́ dùn síyà wọn mọ́ ọmọ àwọn ń fáwọn ní nǹkan wọ́n sì ń tọ́jú àwọn ṣùgbọ́n wọ́n rí bíi pé ìyá àwọn kórìíra àwọn àti ìyàwó àwọn àtàwọn ọmọ tíyà àwọn ń bí ọmọ tíyàwó àwọn ń bí inú fi jẹ́ pé wáì tí màmá tàwọn ọmọ wa lọ rèé gbárùkù ti iṣẹ́ oníṣẹ́ tó dẹ̀ ń fi tiẹ̀ sílẹ̀. bóyá yìí wá ní ìmọ̀ràn míì tó yẹ kẹ́ ẹ fún grandpa ìmọ̀ràn táwa fún wọn ẹ má wulẹ̀ jẹ́ ní tí ìsọ́sí yín lẹ́nu kó má dàbí pé akọyin ni tó yẹ kẹ́ ẹ wí grandpa náà ń gbọ́ o wọ́n ń gbé tó ìbáyìí láàárọ̀ wọ́n ní ká ṣàmà gbé bọ̀ lórí afẹ́fẹ́ ni grandpa ẹ mọ̀jẹ̀ àgbé lọ kò tó gbé lọ wọ́n ní ẹ gbé lọ ní kó lè káwọn èèyàn yòókù ó lè kẹ́kọ̀ọ́ ìbùkún rájí wá bá ń ṣe ojú òpó lẹ́ẹ̀ grandpa ṣé bí mo ṣe ṣe ní wí náà mo wí a gbọ́dọ̀ tẹ̀yìn lọ́rùn nígbà tẹ̀tẹ̀ wá ní kì í ṣe fún tiyín nìkan fún àbí òrùlé ilé mi náà tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n lè mọ ọ̀nà àbáyọ sí i kó sì lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn ọ̀dọ́ tí àwọn ò tí ì di grandpa bí irú wa báyìí tá a sì tí ì di grandma tó yẹ pé tiwa náà ó dè láyọ̀ ẹni gangan ni tẹ́ fẹ́ achieve pé ná inú yín ò dùn síyàwó yín mọ́ ah tọ ẹ dá sí o ẹ̀sùn tí grandpa fi kan grandma zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. ẹ dá sí i ẹ bá ní dá sí i ẹ dá sí i ntí grandpa fẹ́nìkẹ́ ẹ dá sí i ntí grandpa fẹ́nìkẹ́ ẹ fún wọn nímọ̀ràn ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kó ètò. ètò rẹ o yèyé múlẹ́rọ. àwọlé láàárọ̀ rẹ̀ láti bí oṣù kan. ẹ má bínú ojú òpó ní dí àdúrà yín náà nígbà. ẹ kú ẹ kú ẹ kú àtúntò. àtúntò rẹ ṣe wọlé. bí àtọ̀ lọ́wọ́ ò ní dàrú lágbára ọlọ́run. àmì àkú àtúntò máa bí aṣọ. ṣé èyí tí bàbá mú wá. Mm. ṣé rí èyí tí bàbá mú wá yìí. Mm. kò kì í ṣe nǹkan tó le rárá. Mm. èyí olówó kì í jẹ́ agùn má ṣe kí wọ́n kí wọ́n fàjágùn má tẹ̀. olówó kí wọ́n fàjágùn má tẹ̀. adé fún yín ẹ pa mí. ìyẹn wọn máa ń tú àti ẹ pa ní díẹ̀ ni èèyàn máa ń tó àṣẹ pa bí ọkùnrin nílé ẹ̀ mm. ẹ̀tọ́ bàbá sọ fún ìyá pé kí ìyá jókòó kó má lọ síbẹ̀ yẹn mọ́ tó o bá ti lè lọ tọ́jú àwọn ọmọ ọmọ títí ẹ tó o bá ti lè lọ jókòó táwọn ọmọ tiẹ̀ tọ́lọ́ ń ṣe fún ẹ mm-hmm. kó o lọ ṣe lọ́jọ́jọ́ bẹ́ẹ̀ pé kó wá lọ máa ṣe àwọn ọmọ àbúrò ẹ kíní kan kìnìún kan yẹn tó o bá ti lè ṣe ṣé láwọn ọkọ wà sùúrù gbà àwọn kọ̀ọ̀kan wà síbi ló ṣe. iṣẹ́ mm-hmm. pé kí a pé ká máa ni mm olórí dẹ̀ lọkùnrin jẹ́ àṣẹ ló yẹ kí bàbá pa gbogbo lè fi owó mú wá sí ìkíní kò tiẹ̀ kí n ṣe kó tó le rárá nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ tó o bá bẹ́ẹ̀ ti lè ṣe bẹ́ẹ̀ tó èyí tó ń lọ yìí má jẹ́ ẹni kó padà sílé mi mọ́ àṣẹ ni bàbá ní láti pa kò kí ń ṣàrúgbó kò kí ń ṣe wàhálà rárá kì í ṣe wàhálà kì í ṣe pé káyọ̀tẹ̀ máa wá gbàdúrà kò tiẹ̀ kò tiẹ̀ nídìí ọ̀rọ̀ àdúrà wọ́n ní ọbẹ̀ tó gbogbo eléyìí ò ní di bóyá ká ṣẹ̀ máa pèsè pọ̀ àbí ká ṣẹ̀ máa pàdúrà tó akẹ́ni bàbá nílò hmm. láti pa ìmọ̀ràn tètè ní ìyẹn ẹ kó ètò ẹ máa dé tó pọ̀ ẹ bá mi kí orí yín. orí mi ń gbọ́ orí mi ń gbọ́ orí mi ń gbọ́ ṣe é èmi náà sọ fún orí mi lánàá mo láwọn èèyàn mí sẹ́ orí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ náà ó máa bọ̀ máa bọ̀ lọ́dọ̀ mi orí mi máa bọ̀ ó mọ̀sọ́dọ̀rin mọ́ lọ́la nù. ẹni pọ́ lẹ́rìn ìbùkún rájí ẹ ló bá ní ẹ yèyé àbí kí wọ́n á sórí yín mọ́ yé ó lè sórí tèmi o <laughs> orí mi lórí mi wà nífẹ̀ẹ́ lómi sórí mi. ọ̀ya bá ń pè ìyá tó gbọ́ tẹ̀lé mi. hello. hello ẹ káàárọ̀ dr olùtayọ̀ falẹ́tì. ẹ káàárọ̀ o ọkọ̀ ọdún òní o aṣọ ọ̀pọ̀lọpọ̀ láyé o. àmín kọ̀m̀rẹ́dárì Àjàyí. ànífẹ́ lè ṣàfihàn òun lágbára Ọlọ́run. kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn grandma fún gbogbo àwọn hmm. grandma àti grandpa yìí. Eh, ìmọ̀ràn tí mo kọ́kọ́ fẹ́ wò báyìí pé kó má jẹ́ pé àwọn ìyàwó grandma yìí ni wọ́n fi náà ń gbòwe fún màmá tó jẹ́ kí màmá dúró lọ́dọ̀ wọn. Hmm. lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn bí so kó mọ̀ pé gbogbo ìṣe wọn ti ló fà á tí mọ̀mọ́ fi ṣe mọ̀mọ́ fi pẹ́ ń bẹ̀ tòmátàn ran grandpa ní kí wọ́n tẹ àwọn ọmọ wọn ọkùnrin ọmọ wọn ọkùnrin nínú pé báwo ni ìyàwó ìyàwó wọn ṣe ń fi sí màmá wọn torí nǹkan nǹkan ayọ̀ ni tí ọmọ yẹn bímọ nǹkan ayọ̀ ni. nǹkan ni ẹdín méjì kì bí ni. nǹkan ìdùnnú ni náà tó orí sẹ́kọ̀ àwọn ìyàwó yìí ló ń ṣe bákan bákan sí nǹkan àwọn bíi jákè lè máa lọ àwọn ilé tọ́jú àwọn àwọn fúnra wọn so mọ́tẹ̀ tí ìmọ̀lẹ̀ ti ìṣesí yàn so ló lè fà á hmm. wọ́n máa fi ń bí èsì bẹ́ẹ̀ so bàbá ni kó ṣèwádìí yẹn dáadáa kó dẹ̀ ta ọmọ ọkùnrin nínú dáadáa lápẹ̀ kó dẹ̀ ń dóòlù déṣẹ̀ bẹ́ẹ̀ kó wọ́n wọ̀nù wọn pé tó ká mọ̀ ṣe bẹ́ẹ̀ fún ìyàwó àtàwọn o tó kò jẹ́ mọ̀ràn tí mo ní fún wọn o. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ torí tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe wí ni Dáre Àjàyí ó yẹ kí bàbá láwọn ọmọ torí àwa náà bí wọ́n àpẹtẹ́rì tẹ́ tó bá mọ́ràn wá bẹ́ẹ̀ yẹn àwa náà ti á jù síbi jù síbi jù síbi á pọ̀ wọn lọ́fun pọ̀ wọn lọ́fun pọ̀ wọn lọ́fun tá fi mọ bí ẹ̀bí wà mm. a a try láti bi bàbá yìí pé ṣé ẹ̀dẹ̀ ti fijọ́ kan pé màmá jókòó rí pé ah ṣó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó ọmọ rẹ tó òjé ń lè gbọ́ ni jẹ́ mọ tó ń rí wọn ni bàbá níbọn ṣèbí wọn tọ́ pé kò sí à torí ọlọ́run o kò sí kankan nínú wọn tọ́ṣà ìdá o wọ́n ní káwọn sì rí wípé tó bá tiẹ̀ ṣe pé àwọn ìyàwó ọmọ àwọn wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí ọ̀dà alábẹ́nú yìí tó ń ṣe lókè yìí kò já wọn orí bíi pé wọ́n ní àìda ìwà lọ́wọ́ wọ́n ní ah, ọjà rẹ̀ làwọn ọmọ àwọn ń rà bàbá sọ bẹ́ẹ̀ o bàbá sọ bẹ́ẹ̀. <laughs> tó wá bẹ tó wá bẹ ni wípé tí èmi wá gẹ́gẹ́ bí èrò tèmi ti wípé yá àwọn tó jọmọ girama tó jọkùnrin kí so kí ẹ má kí kó mọ̀mọ́ dẹ̀ wá ń jòkó so gbogbo tó bá jẹ́ ìkan bí àṣírí ńbẹ tí wọ́n bá dùn mọ̀mọ́ náà wọ́n lè ti rẹ̀ rẹ̀ tó jáde tó gbogbo wọn péjú kan hàn kan sọ lójú gàmá. kí wọ́n pè family meeting ó dà ah, ah. ó dà ẹ ṣe comrade Dáre Àjàyí. hello zero eight zero three two three two ten fifty nine hello? ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. akọjúmọ́ o. ẹ bí nga balógun lọ́gbẹ̀bù yọ. orí máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ o. wọn ò jẹ́ kó yan orí kéré máa bọ̀ o. wọn ò jẹ́ kó yan orí kéré máa bọ̀ ìlú mọ̀ká máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ o ọ̀dọ́ ebu alóló ló máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ o. fàyídì ìlú mọ́ká máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ o. ẹ bá ń pè é o ẹ bá ń pè é ọ̀wọ́ yóò bá yóò tẹ̀ ẹ̀dá yín lọ. sàlú alánàbí wa sálàm. ẹ akí gbogbo àwọn mùsùlùmí òdodo ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. inú wa dùn ayọ̀ wa kún. àmín àṣọ pọ̀lọpọ̀ ọdún láyé o. àmín àmín eh. ẹ̀pẹ̀lẹ́ ààrẹ amúlùdún ká fàtà fún gbogbo jamani bàbá àṣàlẹ̀ múlẹ́rọ́. Eh. ẹ kú ètò mà. ètò rèé ẹ ṣeun ẹ kú àtúnṣe abẹ́ aṣọ o gbogbo ẹjọ́ tá a fún gbogbo eh, ẹ̀yin olóye múlẹ́rọ́rọ́rọ́ tàbí aṣọ láàrin ọ̀sẹ̀ tá a lò tán ìyẹn ṣeun ẹ kú àtúnṣe o. adúpọ̀pọ̀ lọ́run ti bá a. ẹ bá ń pe ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ kọ́ bọ́ àyín ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ náà kọ́. mo ń fi àkókò yìí pé bùrọ́dà mi chairman mi ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ worldwide wọ́n pè sórí ètò nísìn nísìn nísìn nísìn nísìn. bẹ́ẹ̀ ni ní ìtò pẹ́ o mo pàṣẹ mo pàṣẹ lórí gbogbo àwọn ẹbí múlẹ́rú mo pàṣẹ fún bùrọ́dà mi ẹ máa bọ̀ lórí ètò báyìí báyìí báyìí bẹ́ẹ̀. <laughs> ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ grandpa versus grandma. ẹ̀rí gra ìyá múlẹ́rú wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ lóòótọ́ àṣẹ lọkùnrin ń pa. bẹ́ẹ̀ni. so ó yẹ kí bàbá kan máa pàṣẹ. Mm. bóyá wọ́n wá pàṣẹ bí ìyá ò gbọ́ sí wọn lẹ́nu. Mm. ṣé mọ̀ pé ìgbà míì wà àwọn ọkùnrin gbà míì a kì í fẹ́ kíyàwó wa bínú bàbá ti sọ pé báyìí ni mo fẹ́ kó o ṣe tó bá lòun ò ṣe àwọn wo èdè òfin da láriwo mm. ká filẹ̀ ká máa wọ̀ ọ̀ràn mm. ẹlẹ́ẹ̀kejì bí nǹkan tí ààrẹ amú òfin dọ́là èyí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé bóyá àwọn ọmọ ọmọ bàbá ìyàwó wọn ni ò ṣe dáadáa sí ìyá kò pọ́sibù káwọn ọmọ mẹ́rin kí ah. ìyàwó wọn kó wá ní ìyàwó àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá rí bákan náà nígbà àwọn àtìlẹ́ kan náà wọ́n wá rí bákan náà wọ́n ti àtìlẹ́ kan náà wá ìwà àwọn òní eh, papọ̀. so so a kàn máa bẹ kí bàbá kan sọ fún ìyàwó wọn nǹkan tí wọ́n ẹ eh, àti pé gan-an ìyá gan ò ní láti máa bẹ́ fòfòfòfò kiri mọ́ bàbá gan ti dàgbà ah, tí ìyàbá tí bàbá bá tí ìyàbá ti wá lọ ta ló ń tọ́jú bàbá ní. Ah, bàbá ń kí ìyá gan jẹ́ bàbá ń fi pílò sọ̀rọ̀ ara wọn. Ah, ẹ̀wọ̀ ẹ má ní bàbá ti dàgbà gbogbo ẹ̀ là ń gbọ́ lórí ó gbẹnu tán bí mm. bàbá ninety something something kó má lọ fa ọmọ oníbúrẹ́dì lásán yá o. bí ìyá kan jókòó létí bàbá bàbá àṣẹ sí àgbọ̀ kó jẹ kó ní kó mọ̀ wulẹ̀ lọ́bì kankan mọ́ èmi gan mo tó torí àwọn ẹbí tó ń lọlé wọn tó ṣáwọn ò níyà wọn níyà ọkọ bọ́kọ̀ ò bá níyà ṣé ìyá ó yà mí lẹ́nu o wọ́n bọ́ra alex ti ṣe oníṣẹ́ ta aṣelàágùn iṣẹ́ tara wọn. bíbélì sọ pé ó ní nífẹ̀ẹ́ ọmọnìkejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ rẹ̀ wọ́n tún wá nífẹ̀ẹ́ aláàtàjọ ara wọn lọ ni. ó yà mí lẹ́nu o. kí kí bàbá pa aláṣẹ pé bó bá ti lè jókòó lọ́dọ̀ àmọ́ mi ọ̀dọ̀ ibi tó ń lọ yẹn kò gbọ́dọ̀ lọ mọ́ mhm. ó jókòó síbẹ̀ kó jókòó tó mhm. ti yẹ yín bẹ́ẹ̀. Mhm. bàbá náà gbọ́dọ̀ ẹ̀wọ̀n gbọ́ kọ́lọ̀n kó ṣàánú fún wọn. kò gbọ̀fẹ́ o mc mc kò gbọ̀fẹ́ o. irọ́ mi ní màá ṣe lọ́fẹ̀ẹ́ mo ní wíwá pé thousands pé ọmọ pé mi ni mo encourage wọn pé gbogbo ẹni ẹ̀rù bá ń bà tí ń súnmọ́ bíi kàlẹ́ndà ti tẹ́rù ń bà àti mú déètì kan nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwa ti bá wọn lẹ́gbẹ̀ẹ́ yín abayín mm. bojú àgbò àjò. yínká ayéfẹ́lẹ́ ń bẹ́ ń bí ọkọrin kìkìdá kẹ́ ẹ jẹ́ àmọ́ kẹ́ pé prince adédìgbé ni ẹ bá jẹ́ tmc àbí alága àdúrà alága ìjókòó èmi náà gan-an in thousands ni mi ìgbà millions lọ́wọ́ yín. náà ni kí n máa o gbẹ̀ngà balógun ó dà bọ̀. máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ ó. n ò jẹ́ kó yan orí kéré máa bọ̀ ó. ọmọ ọ̀nàrẹ́gbẹ́ ọmọlóló máa bọ̀ lọ́dọ̀ mi. ìbùkún rájí bá ń tilẹ̀kùn jẹ́ ọmọ ọ̀lọ́ bá ń tilẹ̀kùn. ẹ̀ńgbè tí ẹ̀ bá ń já yọ àbá mi. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. ẹ rà mà. ìyá kọ́dúrì ni láti jẹ̀bù f ìyá Quadri ọ̀rọ̀ rèé. bàbá kò nídìí kí bàbá ṣe kínní ó máa pàṣẹ ni ìyá yẹn ti sọ lẹ́ẹ̀kan wọ́n bá ti ń lọ bẹ̀rẹ̀ sọ fún wọn pé má lọ ìgbà tó ti lọ síbi tí àwọn ọmọ tó bí o gbúdọ̀ lọ tó bá dẹ̀ ti lọ má padà sí bímọ ẹ àṣẹ ni àṣẹ ni bàbá nílò báwo ló máa fi tọmọ wọn sílẹ̀ wọ́n á fi tọmọ wọn sílẹ̀ wọn ò ní ṣèyẹn wọ́n di afitì ẹlẹ́gbọ́tẹ́ni ẹlẹ́ni. olúwa abẹ́yẹn ò dáa. afitì ẹlẹ́gbọ́tẹ́ni ẹlẹ́ni sì kóríṣiríṣi. àṣẹni kí bàbá pa kí bàbá pa tẹni. Hmm, authority bàbá nídìí ọ̀dà òbúrò ẹ ṣe ó jàre ìyá kọ́dírì láti ìjẹ̀bú ẹ ṣe àdúpẹ́. àkà àtẹ̀jíṣẹ́ ń sìn ó ti lulẹ̀ bàbí lórí Facebook hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ hello. ẹ káàárọ̀ sà. ìyọ̀ṣẹ́ orí múlẹ́rọ́ ni mo ń pè sí yẹn. orí ètò múlẹ́rọ́ lẹ́ ń pè sí ní Fresh FM sà. ẹ ṣe èmi náà fẹ́ dá sétò ní ma ẹni tí Ọlọ́run kan lórúkọ. all right sà ẹ ti ń dá sí sà láti ìlú wo sà. láti Germany. all right ẹ bá wa dá sí i. ẹ jọ ẹ ní lè bílèmù màmá yẹn púpọ̀ jù rárá rárá wọ́n ní àjùmọ̀bí òkan ti àánú ọlọ́run nìkan ló mẹni tó bá rán sí ni hmm. ó ṣeé ṣe kí màmá yẹn ní ààyò ọkàn lọ́dọ̀ àwọn ẹni tó ń lọ ju àwọn ọmọ ẹ̀ lọ. màmá yẹn ń rí ìdùnnú kan ní ọ̀dọ̀ àwọn aráàta yẹn ju ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀ lọ àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe ó ṣe pé màmá yẹn ń sá fún nǹkan kan nítorí pé tíyàn bá ti súnmọ́ ìyàwó ọmọ ẹni pàápàá nígbà mìíràn ó máa ń di ìfaralóra jù ó máa ń di nǹkan míì ìyàwó máa ń rí ìyá ọkọ bí. kì í ṣe gbogbo ìyàwó sà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa wá nìkan tí ìyá yẹn ń rí tàbí àfojúsùn tó fojú wò tó fojú fún ó bẹ́tà kí nǹkan yìí má bàa máa ṣẹlẹ̀ má jẹ́ ìṣe báyìí. lọ́dọ̀ ọmọ kìíní lọ́dọ̀ ọmọ kejì lọ́dọ̀ ọmọ kẹta. ìyá tẹ̀ ń sọ nípa ẹ̀ mà àwọn náà wọn kì í ṣọmọ kékeré mọ́ gẹ́gẹ́ bí ìjà àgbọ̀ ẹ̀ sọ. Hmm. àwọn náà máa ní máìlì tiwọn kan tó lè níwèé. títí dẹ̀ sí wọn fún ọdún mìíràn wọ́n lọ sọ̀tẹ́ lọ ọmọ tó jẹ́ àwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n tí wọ́n fẹ́ níbẹ̀ ó yẹ ká béèrè ní pé kí ni tó ń kọ́kọ́ gbọ́dọ̀ wà lọ́kàn wọn tán sì lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀. ẹ bàbá wa làwọn ń bi wọn kò sígbà táwọn èèyàn bi wọn pé kí wọn lọ́wọ́ adé tó ń fiṣẹ́ tiẹ̀ lẹ̀ kẹrùn ọjẹ́ ilé onílé lọ́nlọ́ rèé tilẹ̀kùn rẹ̀. ìgbàgbọ́ tèmi mà màmá yẹn ní nǹkan tó jẹun tó wà nídìí ọ̀rọ̀ náà tí wọ́n sọ jáde. ọgbọ́n wo láwàá ní kí bàbá ọ̀ta sí tẹ̀yìn rò tí wọ́n fi mọ ti ń bẹ nínú màmá. ọgbọ́n tí bàbá ní láti dá sí ni pé kí wọ́n gbìyànjú pẹ̀lú sùúrù kí wọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n ọkùnrin kí wọ́n tù wọ́n iṣu ní bóyá sọ nǹkan táwọn ọmọ ètò orí tí wọ́n ń ṣe. gbogbo ìgbésẹ̀ yìí ni bàbá làwọn ti gbé sa ọ ẹ bá ń gbà wá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ògbésẹ̀ pé ṣe é tù wọ́n lójú ṣe é fà wọ́n mọ́ra ṣe é dá wọn pè lóru ṣe bàbá ní ha bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ rí bàbá yìí gan oníwà pẹ̀lẹ́ ni wọ́n wọn èso ní alákatakí títa lè sọ pé wọn ò wọn wọn inú ọ̀rọ̀ wọn àti bá a ṣe rí wọn wọ́n sì jẹni tó cherish ìdílé aláyọ̀ gbogbo òbéèrè pé bàbá ṣe é tẹ̀tọ́ báyìí ṣe é tẹ̀tọ́ báyìí. bá <laughs> kí ni nǹkan tí àwọn ọmọ yẹn kí ni nǹkan tó kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣe tàbí àwọn nǹkan wo ló èmi gbàgbọ́ pé ó ní gáàpù kan gbọ́dọ̀ wà ní adùn tí ìyá yẹn ń rí tàbí spark ẹ̀ ó rí àwọn spark kan tó ń rílé ọ̀dọ́ bíi tó ń lọ ju ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ lọ òye tèmi nìyí. ó dà kò burú hmm, kò burú ẹ ṣeun àti gbọ́ yín ẹni ọlọ́run láti Jámánì ẹ̀kílẹ̀ o àdúpẹ́ o ẹ máa gbọ́ wa bọ̀. hello eh, mo rò pé ntẹ́ni ọlọ́mọ ìwí náà fẹ́ ti fara pẹ́ ntá mú ń bẹ̀ wọ́n fẹ́ fara pẹ́ ntí kọ́mre dárí Àjàyí wí àti àrí amúlùdùn káfàtà ọ̀ ń jọra wọn náà wípé àbí kí wọ́n pe àwọn ọmọ hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àǹtí. ẹ̀sán lórúkọ Jésù ẹ̀ ṣàtẹ̀yẹ. àmín mà. ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o. àmín. jẹ́rí ntí mi ò wọlé rí o gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. yes ma. ṣe rí màmá mm. kí bàbá bẹ́ẹ̀ gbọ́gbọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ ṣiṣẹ́ lé lórí kí bàbá kan invite màmá sí ọ̀dọ̀ yín. ok. so kan wí invite ẹ̀ sọ́dọ̀ yín kó jẹ́ ẹ̀yin kan àtàwọn kan. ok. so màmá lè sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún yín. ok. màmá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún yín. Okay bí ọmọ sí wọn bí àbúrò sí wọn bí obìnrin sóbìnrin. bẹ́ẹ̀ obìnrin sóbìnrin mm. ohun tó ń dùn màmá lẹ́mìí á tú fún yín ṣé ẹ mọ̀ pé nígbà míì mm. àwọn ènìyàn wọ́n á wò wípé inú ilé yìí máa ń dùn ọmọ lágbájá àwọn ẹ̀ ló àwọn ló dáa tó eléyìí wọ́n á máa kọ̀yìn òbí sí ọmọ o mm. lóbi jésù wọ́n ní kọ̀yìn àwọn ọmọ wa sí wa. àmín. débi wípé wọ́n ní fi rí ààyè láti lè mójútó ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ hmm, hmm. tó ti ní hmm. èmi ti ojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀rọ̀ yẹn bọ̀ tí mo fi tí mo fi ọlọ́run ṣe ń tú fún mi. yes ma ṣe gbọ́ mà. ó dà mo ti gbọ́ mo fi ọlọ́run bẹ̀yìn ẹni báyìí mọ̀mọ́ yẹn fúnra ara yín. ẹni tí bàbá ò kẹyìn báyìí ẹ̀ lórúkọ jésù ẹ̀yin ṣiṣẹ́ ṣe. ẹ ra àánú gba owó yín lẹ́yìn gbẹ̀tọ̀ yín o lórúkọ jésù ilé ẹni kọ̀ọ̀kan wò ní dàrú rẹ̀. ẹ àdúpẹ́ máa ẹ pẹ́ fún wa máa. ó dàbọ̀ máa yẹ àtẹ̀jíṣẹ́ wọlé lórí ẹ̀rọ ìléwọ́ mi ní àyín wọ́n pé àwọn ni adéríbigbé sọlá láti ṣọ́ṣá ìdí òrì ní ṣọ́ṣá ń bàdàn wọ́n ní ní tàwọn ò wọ́n ní àwọn ọmọkùnrin yẹn gangan yẹ kí wọ́n ó ti pera wọn jókòó pé màmá jókòó àti bàbá wọn pé nǹkan tí màmá ń ṣe ó kù díẹ̀ káàtó. àtẹ̀jíṣẹ́ ilé ìwọlé wọ́n pé àwọn ni àjọkẹ́ adé àbí àjọkẹ́ adé ni bóyá àjọkẹ́ adé àbí àjọkẹ́ adé wọ́n ní kò sí irú tí àwọn ìyàwó ọmọ ìbá máa ṣe fún màmá tí màmá ò fi lè sọ̀rọ̀ fún ọkọ wọn pé bàbá gan ló yẹ kí màmá ti jẹ́wọ́ fún síwájú ẹnikẹ́ni torí náà màmá kan bóyá màmá yìí kanra ó dà. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i. lórí facebook alàgbé ayọ̀ bá mi wọ́n yí pé ẹ káàárọ̀ ọmọ mi jí o èmi náà kì í àǹtí ayọ̀ àbí bọ̀dá ayọ̀ dẹ̀ ni àwọn ní kí girama kọ́kọ́ ṣe iṣẹ́ ìwádìí náà before kí wọ́n tó ṣe ohunkóhun wọ́n ní tí grandpa bá ti ṣe ìwádìí tán kí wọ́n pe grandma kí wọ́n wádìí lẹ́nu wọn kí wọ́n pe àwọn ọmọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí wọ́n wádìí kí wọ́n sì pe àwọn ìyàwó ọmọ wọn pẹ̀lú bí mo bá rí kà dáadáa ẹ má bínú. ìwé tayá ẹni. Ìbùkún Rájí. ayáwé tòbí ẹni. ẹ wá bá ń yí ọpọ́n ìṣe àyè. ọ̀gọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tayá ẹni. fẹ́ẹ̀ka àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan náà ní Facebook. ọ̀gọ́dọ̀ fọ̀rọ̀ ìyàwó wé tòbí ẹni. ohun tí òbí lè ṣe ìyàwó ò lè ṣe yẹn. ohun tí ìyàwó lè ṣe òbí ò lè ṣe yẹn èbó ni ẹni yìí fi kọ́tì ẹ̀ lórí Facebook. aya lè ya ni ìyàwó lè. ó ah, ti gbé kúrò níbẹ̀ ah, eh, bá ń wọ sókè padà ah, wọ́n ní ọ̀pọ̀ àwọn ìyàwó ọmọ ló dàbí ìgbà wípé eh, wọn yìí fẹ́ rí ìyàkọ̀ wọn tó ṣe pé bóyá wọn yìí fohùn sọ̀rọ̀ bóyá ìyàwó yìí fohùn yìí fojú ní ọ̀pọ̀ ìwà àwọn ìyàwó àwọn ọmọ wọn tí wọ́n fi ojú lé mọ́ àwọn màmá okay? well. okay now àtẹ̀jíṣẹ́ lẹ́yìn náà kó tó di pé màá ń wọlé lérí ara wọn kò fẹ́ẹ̀ fààyè gba káàkà kan àmọ́ gbogbo ètò àbálẹ̀ kàá fi ṣọwọ́ sí grandpa o tí grandpa ó lè kà lọ́dọ̀ wọn èyí tó bá sì wà lórí Facebook náà grandpa náà já sí wọn lọ rèé kà á wọn já sí wọn ní tí wọn èyí kà lọ́wọ́ tó jẹ́ ẹ̀rọ ìléwọ́ tó dúró tán ṣòye yìí. gbogbo ẹni tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ẹ mọ́ bínú pa àká yóò débi tí ń lọ ṣe gbọ́. ok náà jẹ́ àgbà bí ìpè méjì sí kó tó di pé a máa dìde lórí ètò fún tòní. grandpa náà wà pẹ̀lú wa gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́ ọyá ọyá ẹ káàárọ̀ sà. ẹ kọ ọdún ẹ náà ṣọpẹ o. àmì àkọọdún léyà o. àmì ọ̀rẹ́ ẹ wí most of us we have silent listener sí gbogbo program yìí. yes sir. you are doing so you are doing so wonderful job. ẹ ṣeun ẹ sà. God will continue to increase your you know, uh, ministry and enlarge your post. amen. ìṣẹ́yìn ò ní jóná. àmín àmín. don't want to mention my name. okay sir. But in Hori, now I mean, I have so many experience like that. Okay. You're bubbling, okay, now. Hmm. Say, I'm more bring one year, one year, one year. Hmm. They might find out iṣẹ́ yín gan ni láti bá màdámù yẹn sọ̀rọ̀ onírìsìn hmm. lẹ́yìn ìyàwó àmọ́ wa ó lè jẹ́ ìyá tiẹ̀ ìyá tiwọn ló máa ń wá àti bó ṣe máa ṣe wọ́n ti wá bífọ́ kí ìyàwó kan tó débẹ̀ wọ́n tú àṣírí fún ìyàwó àwọn ọmọ yìí ìyá wọn ju ìyàwó ìyá tèmi lọ ìyàwó tèmi lọ. Hmm. ẹ̀mí ìpè àwọn ìyàwó eh. ilé ọkọ wọn máa ń mú ìyá wọn lọ́rẹ̀ẹ́ ju ìyá kọ lọ. all right kí n lè mọ̀ bóyá mo gé ètè. ìyàwó ìyàwó yẹn àwọn ìyàwó ọmọ yẹn. Hmm ìyá wọn sí unless ìtọ́ bá níyà ni mo sọ fún ìtọ́ bá níyà. ìtọ́ bá níyà. ìtọ́ bá níyà ìyá tí wọ́n máa ń wá before káwa ṣe kí àwọn ẹgbẹ́ ìṣèpínlẹ̀ ìwọ̀n ti lọ. tó yíyọ tí wọ́n bá lọ pẹ̀lú ìgbà míì lọ́mọ ìwọ bá ti rí bẹ́ẹ̀ pé mọ́tàdì bí àwọn méjèèjì ṣe ń bẹ̀ sọ̀rọ̀ mi ní. Hmm. ìyẹn a ti gbẹ fún ìlòdì ìdásí ọ̀rẹ́ ńgbà kan wọ́n rí pé wọ́n á pe àwọn ọmọ mi wọ́n rí pé there is no need àwọn mi ní sinimá mi má má wọlé ẹ̀gbọ́n àwọn wa tá à ń bí sèyí ẹ bí àwọn ọba ti tọ́ sí wọn lẹ́nu bá ti tọ́ sí wọn lẹ́nu déwì ọlọ́dẹ àwọn mọ́ mi dàn ìyàwó tèmi. Hmm. wípé ọ̀pọ̀ wípé ọ̀pọ̀ ń tí àwọn ìyàwó tí wọ́n bá ti sọ fọ́kọ wọn náà lọ́kọ àwọn ọmọ ìsìn ọmọ ìsìn ni o ni wọ́n á wá gbé sọ́kàn máa fi hùwà sí ìyá tiwọn. ẹ ti gbà wọn. lè tó ṣe wípé láti fààyè gba ìyá àti ìyàwó ni ìyàwó fi kúkú mú yẹ ẹ lọ́rẹ̀ẹ́ ju ìyàkọ ẹ lọ. ẹ ti gbà so ìyá yẹn lè máa bi lọ́rọ̀ ó ní there must be something. Hmm. bí máa mẹ́fà kọ́ ẹ̀ ń gbọ́ tèmi so <laughs> àdàtì bímọ wọn ló ti bímọ so what i'm telling you ìyá yẹn lè máa gbé bí nǹkan tí máa yẹn sọ lẹ́kọ̀ọ́ yẹn ìyá yẹn lè máa gbé you can do that yourself. bàbá yìí máa bàbá has no say much. Hmm. ṣé àwọn ọmọ òyìn wọn bọ́ ṣe mú ìyàwó wọn especially ẹ̀tí bá wà born again wọn wọn ní christian life one hmm. pause pause <laughs> so they believe in that system hmm. ìyàwó wọn ló súnmọ́ wọn ju ìyàwó ìyá tí wọ́n lọ. ó ti yé mi sá ìgbé wọn wọn báyà wọn jà o no problem o but wọ́n prefer kó pé ìyá ìyàwó àbí ìyàwó prefer kó pé ìyá àwọn ni yóò dúró tóun lè tó bá ní ìyá. okay okay okay okay. mọ mi gan ìyá mi gan gbọ́ òde wà lẹ́gbẹ̀ẹ́ mi ń gbọ́ tòun náà máa ń lọ fún gbogbo dẹ́sọ̀ yìí. Ah, eh. so the problem ta ni náà nìyẹn àwọn ìyàwó yẹn tí ìyàwó bá ti dé àǹtí ọmọ tẹ̀yìn bá ti ọmọ yín bá ti mú use pẹ̀lú ìyá wọn they prefer the mother-in-law than their own mother. ọ̀sìdá kì í pé jàbíyàkọ́ o. bọ́sẹ̀ pé àwọn kan wà jẹ́ pé tó máa tètè sí rọ̀ pé kí ni ìyá wọn kékeré kan kí bàbá yẹn kan kí bàbá yẹn kan yà kó wọ ara ẹ wò if there is something it's, a, it's an advantage to the baba. Mm. very very advantage sí bàbá ni torí bí yàrá pẹ́ jù níbi kan bàbá gàrífẹ́ máa wá oúnjẹ fún bàbá yìí. irọ́ o màmá ń pẹ́ n tó ń dun bàbá gan nìyẹn màmá ń pẹ́ níbi iṣẹ́ oníṣẹ́ ju tara ẹ̀ lọ ni tí bàbá gbé wá gan-an tẹ ẹhẹn pé nígbà tí tán ọmọ tán tó bí fáwọn bá délẹ̀ pàápàápàápàá ni màmá ó ṣe ṣùgbọ́n títọ́ ọmọ àbúrò màmá àtàwọn ọmọ ẹ̀gbọ́n màmá bá ṣẹlẹ̀ tán sì tún jọ ọmọbìnrin nílé ọkọ wọn màmá wá dígbà wá dàgbọ̀n bẹ̀yẹn wá máa lo oṣù méjì oṣù mẹ́ta so kì í ṣe pé bóyá lílọ yẹn gangan ni bàbá bàbá ò pé kọ́ má lọ sọ lọ́jọ́jọ́ ọmọ kò pé ọmọ pẹ̀ lọ́dún ọmọ ẹ̀ bàbá ni mo lè dáná mo ní bọ́dún skul ni mo gbé mo lè dáná mo lè lọ́ta kò sí tí mo lè ṣe fúnra mi èyí so bàbá ò rojọ́ pé màmá ń lọ ń sọ lọ́jọ́jọ́ pé màmá ò ríṣẹ́ tiẹ̀ bí iṣẹ́ iṣẹ́ oníṣẹ́ ní ìránṣán mọ́ ni ẹ̀dùn ọkàn bàbá. I got your message but at the same time at the same time eh, màmá yẹn ni ó ní ìkùnkùn yá. nígbà ẹ ti tọrọ wá pé a tún pe màmá a pe màmá gbogbo ṣẹ́tẹ́ ẹ bá ti rán wa láàjẹ́ ẹ̀ ẹ̀ ṣeun adúpẹ́ mo fààyè gbà yín dáadáa ni láti jẹ́ kó jẹ́ pẹ́yìn gangan láàfin kásẹ̀ ìpè nílẹ̀ láàárọ̀ yìí àti wípé ẹ̀yin náà jẹni tó ní ìrírí yẹn tẹ̀ ní ọmọ tí náà gan akọ-akọ ni wọ́n tẹ̀sílẹ̀ mọ́mì gan wà lẹ́gbẹ̀ẹ́ yín wò ó grandpa wọ́n wà pẹ̀lú wa wọ́n ń gbọ́ wa ní ketekete gbogbo àtẹ̀jíṣẹ́ tó wọlé màá fi ṣọwọ́ sí yín sàlẹ̀ ètò àti gbogbo torí Facebook yẹn mo ti sọ bẹ́ẹ̀ ti débẹ̀ Fresh FM Ìbàdàn ni ẹ sí tẹ́ẹ̀ gbogbo táwọn èèyàn fi ṣọwọ́ tẹ́ẹ̀ fìrí àmọ́ gbogbo ètò ẹ̀ka ẹ̀gbọ́ tẹ́ ẹ ti gbọ́ yìí grandpa wọ́n ní àṣẹ ni kẹ́ ẹ pa ní ìtí òní ẹ mú ti jà lọ́wọ́ àìkéré nídìí nǹkan ẹni àìtó ní bá rìn kámọ̀ tó ní bá sọ̀rọ̀ orí lórí ò mọ̀ jẹ́ láéláé. ètò ẹ̀kọ́ ṣe pàtàkì wọ́n ní ẹ ṣe bí orí àmọ́ ṣá báyìí náà wọ́n sì tún gbé ṣẹ́rán àǹtí ọrùn àti bọ̀dá orí àtúnjọbọ sọ́nà ni gbogbo ẹ̀yin olóyè múlẹ́rọ́ lábẹ́ aṣọ ìyálòde múlẹ́rọ́ yàwádùn ní adéjìmí ìyẹn múlẹ́rọ́ ẹ̀bámi dáramọ́lá akínpàdé mandela láti jerusalem akọgun múlẹ́rọ́ bàbá àṣàlẹ̀ múlẹ́rọ́ gbẹ̀ngà balógun jamani bámòfin múlẹ́rọ́. lọ́ọ̀yà ABC amòfin náà lórí ètò òmùlẹ́rọ. ìyá wa yèyélúwà alẹ́ ìbàdàn ìyá wa bọ́sẹ̀dé adédìbò atẹ́bíṣe múlẹ́rọ ìyá mẹ́tọ́ múlẹ́rọ ìyá wa lúwa kẹmẹ́rà jẹ. gbogbo yín gbogbo ẹ̀yin tá àti ìfúnlóye tó ṣe pé òye ń bọ̀ lọ́dọ̀ tiyín náà tá a bá àyà <laughs> máa rò ó. torí àwọn àtúnṣe kan tá a ṣe lábẹ́ aṣọ láàrin ọ̀sẹ̀ yìí lórí ọ̀rọ̀ ìdílé kan ọ̀gá ayata ẹ ṣé o kò ní suyín kò ní rẹ̀yìn o àjọṣepọ̀ wa yóò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórúkọ orí àtọ̀run ni mo kí gbogbo yín pátápátá ẹ̀yin náà ní tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn là yín lọ́yẹ̀ gbà yín nímọ̀ràn sí yín létí sí ọkọ̀ gbéyàwó tí yín náà ti wà lójú agbami tí ń fi lògbòlògbò à ló fààyè gbà kó yí dànù ẹ bá pe orí wahid lumọka pírẹsẹ́ńtà àbí zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight ẹ pè mí ọrùn ẹ̀ náà. Dr. Olutayo Faleti Okelola, Mami G O oh, Mami JP, zero zero zero zero nine nine nine one one seven seven six six five two 090-176-56297, 090-176-56297, tàbí nine 5959 5905 Ẹ má dín tí ọwọ́ ti ń dùn yẹn mọ́ ti bàbí aṣọ. Kí ló dé? Kí ló dé aṣọ àmù? Kí ló dé? ọ̀pá mélòó ló wá fi rán agbádá rẹ̀ torí ọlọ́run àkú ọdún o ọkàn ẹ̀ rí agbádá rẹ̀ bíi rẹ́rẹ̀ ni lórí Facebook ńgbà bá bẹ̀rẹ̀ àjà àbálẹ̀ ní ìsìnkú kí ló dé ah, ah, ah, ìwọ ọlọ́run ìyàn ni ìyàn ìṣàyàn ni ọ̀pọ̀lọpọ̀ ọdún là á ṣe láyé àti láàyè ìdẹ́ra gbogbo mọ́mì ní àti mọ́mì náà òdodo ok ẹjẹ́ a máa rè yídì ah, àwa ò tí ì rè yídì àkàjẹ́ abalẹ̀ lábẹ́ aṣọ ọjọ́ monday àti ọjọ́rú wednesday lẹ́fìlẹ́ wá yọjú sórí àtọrùn fún tẹ́yìn náà ńlá kọjá títí ijọ́ mẹ́jọ táàmù tuntun wá lórí ètò múlẹ́rọ́ orúkọ amójú ẹ̀rọ tá a jọ ṣètò èrò tí gbọ́ngbọ́n yìí kan sí ìbùkún rájí ọmọ mi àdìsá olúwa jọ̀ọ́ nù. dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ̀mí jí o mọ̀mí jẹ́ pé káfíńrẹ́ pàdé lórí ètò múlẹ́rú tó bá dijọ́ mẹ́jọ tíjọ́ mẹ́jọ yẹn náà ó máa ga yàtọ̀. tọ́ntọ́n láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí mísíkà ọ̀gbìn ìbàdàn mi jalè náà àgbẹ̀ bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. Ah! Rubicon the movie coming to cinema nearest to you soon. <laughs> bẹ́ẹ̀ni o bí múfì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated pẹ̀lú technical àti directing tó ní standard tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú tàwọn òyìnbó hollywood gangan. irú múfì bẹ́ẹ̀ ló ń wọ sinima wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun Rubicon the movie wọ sinima jákèjádò nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. káì Rubicon agbèdémèjì ìgbóná gbòòrò ìdá ikú tó ń dògbèrè lórí ọmọ ọlọ́mọ níwájú àwọn apanimọ̀yọ̀dà lagbara ní corridor of power àṣírí tí o gbọ́dọ̀ tú tó license to kill rubicon the movie agbèdémèjì produced by bayo falike bayo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager starred yinka ayefẹlẹ ricardo agbo akin lewis saidi balogun mr macaroni bukki Aruba, kọ́lá olóòtú ọmọ àdàbánijà bayo falike bayo wò fúnra ẹ̀ wòlíì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí rubicon tó súnmọ́ yín jùlọ lágbègbè yín àwòtúwò ni o ẹ kú ni oe lọ́nà ẹ̀. Every morning is an opportunity to take your hustle to the next level. So, start every day with a great tasting cup of Nescafe 3 in 1. Just add water and enjoy the perfect blend of coffee, creamer, and sugar with that rich, creamy taste you love to help you start strong and make every morning count. Start strong, finish strong. Nescafe. Everyone always says I look young and ageless, and I just smile because deep down, I know who to thank. Being with you is refreshing. <sighs> Aquafina, my dearest paddy of life. Your paddy of life. Just like Kate Henshaw, everyone needs a padi of life. So stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your padi of life. òjijì kí kò mí ó gbóná. fresh fm ti dára bá a o. àjànàkú kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ wá o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sanwó dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbó àtúbárìn máa tò sí sáni wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní fẹsẹ̀ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ó wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára bàbá yóò kàn wá. <laughs> fresh one.